<laughs> Eh, ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ wa nílé lóko ní gbogbo ibikíbi tẹ́ ti ń wò wá eh, orúkọ tèmi ò yípadà gẹ́gẹ́ bẹ́ ṣe mọ̀ mí Fẹ́mi ọmọ Ògúndèyí aka Fẹsẹ̀múlẹ̀ náà ni tí ó pé méjì ẹni ọ̀dà Fẹsẹ̀múlẹ̀ náà counterfeit mo wà ní ìtòkò ní ìyànà ìkọpa ní ilé bàbá tó bí ìyá Àyìnlá Ọmọwúrà bàbá Ìjẹ̀bú ọmọ Ìjẹ̀bú Balóyè àdọ́pọ̀nrọ̀ o níbi tí igi àtòrí kan wà gẹ́gẹ́ bí bàbá wa Alhaji Àyìnlá Ọmọwúrà ṣe fi kọrin wípé igi àtòrì kan bẹ níkùlé ọmọ anígì lájẹ tí mo bá jí gorí ẹ̀ lọ máa kọ́gbá orin. igi àtòrì kan bẹ níkùlé ọmọ anígì lájẹ. tí mo bá jí gorí ẹ̀ lọ máa kọ́gbá orin. àìtètè dígbà díẹ̀ lọ. amóríwádé. láìtètè dígorí ẹ̀ lọ. amóríwádé. mo ṣèbàgbà kún tó tó tó. ìyá àjẹ́ torí ìdí àgbòrò torí kiri wá torí ìdí àgbòrò torí kiri wá ọlọ́dọ̀ọ́dì kúlẹ̀ àwọn àyílá nígbà máa wé ìbáwò wá dà ń kó wáyé. káàkiri toyota máàsì láìlá tó fi ń jayé toyota máàsì láìlá tó fi ń jayé. àwọn náà ń bú wa òra kẹkẹ ẹlẹ́mú òye ẹ̀mú wa kò dára lójú ayé. orúkọ tèmi ni Shamsideen Àyìnlá Ọmọwúrà tí mo jẹ́ ọmọ bíbí alhaji waheed àyìnlọ́mọwúrà ọdún tá à ń ṣe lénìí ní ìkọ̀pa náà ń pè ní ọdún iṣu ọdún yan náà máa ń pè ọdún iṣu a bá a lọ́wọ́ bàbá wa tó ń jẹ́ ìjẹ̀bú inú ilé tí mo dẹ̀ wà yìí inú ilé tó pè ní ìkọ̀pa nítòkò bàbá tó bí ìyá Àyìnlọ́mọwúrà nínú ilé ẹ̀ ni mo wà yìí ní ìkọ́pá bàbá yẹn náà ń pè ní jẹ̀búbalóyè ibi tán ti lò gbá wọn rè inú ilé iná dẹ̀ ni alhaji waheed àyìnlá ọmọwúrà inú ilé iná gbé títí títí tí nígbà tó ti kó ní ilé ìlúpa ò ló jẹ́ ilé bàbá ẹ̀ inú ilé yìí ló gbé títí títí títí tó fi lọ kọ́ ilé tí tó wà ń tokò níbi ìsọ ẹran inú ilé tó wà títí títí rèé tó ṣe abiyamọ dáadáa ń bẹ̀ inú ilé yìí náà ni igi àtòrí wà tó wà níbi ẹ̀gbẹ́ ògún àjọbọ inú ilé ìlú wà inú pálọ̀ tá a wà yìí ní pálọ̀ bàbá tó bí ìyá Àyìnlá Ọmọwúrà inú pálọ̀ yìí ìgbà tóun lò tán tó kú ibi ìbàyìí náà ni Àyìnlá Alhaji Àyìnlá Ọmọwúrà táwọn náà ti lò gbà nígbà tó ti kúrò ní ilé ìlú pa ò yàrá tí Àyìnlá Ọmọwúrà tó ń lò láyé ìgbà yẹn yàrá tó ń lò rèé tó ti ń ṣe bí ọkùnrin yàrá tó ń lò rèé ńgbà yẹn tí bàbá wa Alhaji Àyìnlá Ọmọwúrà ibẹ̀ náà ń lò yàrá iná lò ńgbà yẹn inú pálọ̀ wọn rèé tó ti lò gbàǹgbà yẹn inú pálọ̀ wọn níkọpa yàrá àwọn ìyàwó wọn yàrá àwọn ìyàwó wọn rèé nígbà yẹn nígbà yẹn bàbá mi lò ó àbúrò bàbá mi náà ó tún lónú ilé yìí tá à ń pè ní alhaji um, dáúdà ọmọwúrà àwọn náà tún lónú ilé yìí wọ́n ló gbà ń bẹ̀ nínú ilé kan náà tá a wà yìí ibẹ̀ la ti ń ṣọdún iṣu lénìí nínú ilé alhaji àìlọ ọmọwúrà wọ́n ló gbà ń bíbá ẹ̀ yàrá àwọn ìyàwó wọn rè nígbà yẹn pálọ̀ wọn nìyẹn nígbà yẹn alhaji àìlọ ọmọwúrà ibi igi àtòrí tí àìlọ ọmọwúrà tó fi kọrin ibẹ̀ là ń lọ báyìí o tó wà ní ẹ̀gbẹ́ Ògùn ibẹ̀ là ń lọ báyìí ibi igi yẹn gangan là ń lọ a máa débẹ̀ ilé tán pè ní ilé bàbá Apẹ̀kúnjoyè yẹn lélẹ̀ táyìnlá fi kọrin ibi kíní àtòrí yẹn ibi igi tán lé àtòrí yẹn sí ibẹ̀ là ń lọ báyìí o ibí báyìí ibí báyìí ni ẹ̀gbẹ́ ogun, yìí ibẹ̀ ni igi yẹn tán lẹ sí tán lẹ igi yẹn sí ibi tó wà rè gangan gangan gangan a fẹ́ padà lẹ nísìn àná fẹ́ lẹ ibẹ̀ yẹn gangan rè ibi tó máa ń dúró sí rè ojú wíńdò tó máa ń wà rè tó fi tó máa ń bá anybody sọ̀rọ̀ nígbà ayé wọn ojú wíńdò yẹn rè tó máa ní igi àtòrí kan òun bẹ̀ lẹ́ńkùlé ọmọ anígilájé tí mo bá dórí bẹ́ẹ̀ níbi tó máa ń jí wá nígbà yẹn rè tó máa ń lóun kọ igba orin ibẹ̀ rè ibi igi yẹn la fẹ́ ilé yẹn la fẹ́ lẹ́mìí sí i ọlọ́run fún wa ṣe. èmi ọmọ mọ̀lẹ́sìkà àjàbí aláṣọ òbí ọmọ ìjẹ̀bú bá lóye àjọ ọkùnrin rọwọ́ o. àjà ló ní má torí èmi jà ọkọ̀ tuntun ẹ má fọ̀rọ̀ kọ́rọ̀ kọ́ mi lọ́rùn ẹ jẹ́ ń ro ojúṣe lè ayé. àdúrà tí mo ń gbà nílé lúwa mi ó. èmi dúpẹ́ ọjọ́bẹ̀ o ọjọ́bẹ̀ o olúwa fẹ́ mi. bá a bá kú orí ẹni ni mo fẹ́ má fi bá àmì láì pẹ́ ọjọ́. ọmọ yóò dúpọ̀ àlàbí ó jẹ́ èyí. Shiva